الحمد لله على إكمال شهر رمضان والأعمال فيها والأعمال فيه والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدوك فن الله وباوة وباتي يشي إقبالي àwẹ̀ Ramadan nírọ̀rùn fún wa ọlọ́run bá náà lọ́ba tí a dúpẹ́ fún ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run kó bá nábì wa Muhammad àtàwọn aráalé àtàwọn sọ́hábà rẹ̀ lápapọ̀ inna asdaqal hadithi kitabullah ètò dájú nínú ọ̀rọ̀ tẹ́yẹ máa ń gbọ́ ọ̀nà lọ́rọ̀ ọlọ́run alukur'an al-karim wa khayra al-hadi adiyun nabiyyi muhammadin sallallahu alayhi wa sallam èyí tó jẹ́ ìmọ̀nà tí a máa ń tẹ̀ tí a máa ń tẹ̀lé tó gajù ọ̀nà ni sunna òjísánlá muhammad sallallahu alayhi wa sallam wa sharra al-umuri muhdathatuha èyí tí ó burú jẹ́ ọ̀nà làdádálẹ̀ tí ọ̀lá kọ́lẹ̀ nínú ẹ̀sìn wa kọ́lọ̀mọ́sà sọ níbẹ̀ kọ́lọ̀mọ́ fẹsẹ̀ wa múlẹ̀ lérí sunday jisala muhammad sallallahu alaihi wasallam kọ́lọ̀mọ́ bá kí ó léwa jìnà sí bídà àti gbogbo àwọn madakhilu shayatin àwọn ibi tí ṣètọ́n tí máa ń wọlé ìbáṣẹ́ níjẹ́ kọ́lọ̀mọ́sà sọ ní kọ̀ọ̀kan wọn bí aburú bẹ́ẹ̀ ọlágbára ọlọ́mọba wa èyí tí yọ́ máa jẹ́ ìtanijí fún wa òun náà ni máadà ba'da Ramadan máadà ba'da Ramadan lẹ́yìn tí a ti gbàwẹ̀ tí a ti súnmọ́ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala pẹ̀lú àwọn ìran-ìran àwọn iṣẹ́ olóore nígbà Ramadan wà lọ tán kí ni وتم خدا مانگبے آه، اوم اوم اون يعني اون تم گباوے ان قسموا الى قسمين وقسنا مجي انقسم الناس بعد رمضان الى قسمين اون يعني يقسنا مجي الذين استفادوا من رمضان ويواصلون الاعمال الصالحه بعد رمضان àwọn tí wọ́n jẹ́ ìpín alákọ̀ọ́kọ́ wọn làwọn tó jẹ́ pé wọ́n ṣe àǹfààní nínú Ramadan Ramadan ti wá fún wọn lágbára nínú ẹ̀mí nítorí àwẹ̀ tí a gbà lọ ẹ̀mí gangan ni ó tún ṣe ọlọ́bọ̀ ni yā ayyuhal ladhīna āmanū kutiba ʿalaykumu ṣ-ṣiyāmu kamā kutiba ʿala alladhīna min qablikum la'allakum tattaqūn ba'da a'ūdhu billahi minash shaitānir rajīm ọlọ́run bá ní àwẹ̀ á ṣe dandan fún yín kó lè bá jogún bẹ̀rù ọlọ́run bá fún yín àjẹ́ pé bá ṣe kó ní Ramadan yẹ ẹ̀mí wa ó ti wá kún kẹ́kẹ́ pẹ̀lú ìpayọ̀ ọlọ́run àti ìbẹ̀rù ọlọ́run àwọn tí wọ́n sàǹfààní ní Ramadan yìí àǹfààní tí wọ́n ṣe onáà ní àlékún ìbẹ̀rù ọlọ́run ọba wọn lẹ́yìn ìgbà tí Ramadan bá lọ tán ìbẹ̀rù ọlọ́run ọba yìí ni wọ́n máa wá lò láti máa fi súnmọ́ ọlọ́ èyí tó jẹ máa ti ààwẹ̀ súnnà wọ́n máa gbà èyí tó jẹ máa ti àwọn ànáfílà yíyàn wọn ò ní fílẹ̀ nítorí pé ààwẹ̀ ti lọ èyí tó jẹ máa sàárà wọn ní lé àwọn tálíkà kó lójú ọ̀nà wọn pẹ́ ẹ̀sẹ́yàn nítorí pé gbogbo àwọn ohun tí ọlọ́run fẹ́ ká máa ṣe lẹ́yìn Ramadan òun lọ́wọ́n bá gbé wá fún wa nínú Ramadan yẹn tá practice ẹ̀ tàbá ti wá gbàwẹ̀ tán kì í ṣe pé wọ́n ní ká kọ́ṣẹ́ kálíbà kálíbà fiṣẹ́ lẹ̀ wọ́n ní ká kọ́ṣẹ́ kálíbà mọ ṣiṣẹ́ yẹn lọ tàbá parí freedom èèyàn tí ó ń kẹ́kọ̀ọ́ tó fẹ́ gba certificate certificate tí ọgbà yẹn kò lè bá máa fi ṣiṣẹ́ irú iṣẹ́ tó kọ́ yẹn lẹ́yìn ìgbà tó bá jáde bá a jáde kó ní Ramadan yẹn certificate ta gbà wọn náà ní taqwallahi ta'ala ìbẹ̀rù ọlọ́wọ́n bá wọn ìbẹ̀rù ọlọ́wọ́n bá yẹn wọn ò sọ fún wa pé bá Ramadan ti lọ òun náà ti lọ pẹ̀lú Ramadan abídì ẹ̀mí wa ní Ramadan lẹ́yìn Ramadan àǹfààní tá a ṣe ní Ramadan yẹn a máa wá lò lẹ́yìn Ramadan àwọn eléyìí àwọn ni àwọn tí wọ́n jèrè ọkọ̀dì fáàsù fọ́ọ̀sọ̀nà àdìmà wọ́n tó jẹ́ pé ìṣesí wọn ó tún dáa ju bí wọ́n ṣe wà tẹ́lẹ̀ kí Ramadan ó tó dé lọ ẹ̀rí almagororun almuktarun àwọn tí ṣètọ́n tí ó tàn ọ̀nà làwọn tó jẹ́ pé nínú Ramadan wọ́n bẹ̀rù Ọlọ́run wọ́n sì dúró wọ́n sì ń ṣẹ̀sìn Ọlọ́run bí Ramadan ṣe ń tán wáyé àtàárọ̀ ọjọ́ ọdún ni wọ́n ti bẹ̀rẹ̀ àwọn iṣẹ́ bú tí wọ́n fi ilẹ̀ ni wọ́n ti tó padà sínú ṣẹ́kẹ́ṣẹ́kẹ́ ṣaitan àwọn eléyìí khasiru khusranan mubina òfò ṣe wọ́n àwọn náà ṣòfò kọlọmọdé àwọn náà wọn gbogbo àwọn táwa ní afẹ́ practice gbogbo tó wà ní Ramadan lẹ́yìn Ramadan káwà lọ lè mọ̀ pé aṣètọ́nù yahitu bina ṣètọ́nù rọ̀kiri káwà la yuridu bina alkhaira walfalaha wasaada ṣètọ́nù fẹ́ kí asorire kò ti fẹ́ kí allah kò fẹ́ kí ajere sẹ́mọ̀ pé wọ́n ti dè é mọ́lẹ̀ nínú ramadan ìtumọ̀ ẹni pé tí ramadan bá ti lọ wọ́n tún túlẹ̀ yọ́mọ̀ wá gbìyànjú láti ba gbogbo ṣẹ́ta ṣe nínú ramadan jẹ́ ìgbìyànjú ṣàìtọ́nì láti bá gbogbo ìgbìyànjú tá a ṣe láti bàjẹ́ òun náà ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nígbà Ramadan ti lọ yẹn wọ́n jáde kúrò nínú ta'atullah nínú mọ̀tẹ̀lẹ́ tọ́lọ́ wa ta'atu rasulihi sallallahu alaihi wasallam wọ́n jáde kúrò nínú mọ̀tẹ̀lẹ́ sunna nabi wọ́n jáde kúrò nínú àwọn ṣẹ́ẹ̀rẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí máa ṣiṣẹ́ ibú padà àwọn eléyìí lam yastafidu mina siya ramadan kan bá wọn láyé ni wọn sànfàní ní ramadan àwọn kan wá ń bẹ léyìí tó dẹ́kun mi àti ẹ á lọ lè mójútóra wa ṣèitán òun wọn fẹ́ máa kó ọ̀lẹ́ bá wa gbogbo aláwa nù yẹn ipe ah ṣé ó tó máa mọ yan náfìlà bó ṣe máa yan nínú Ramadan sọ̀rọ̀ pé Ramadan ti lọ àwọn fẹ́ mọ Monday Thursday jọ mẹ́jọ láàrin oṣù 13 14 15 ó di mọ́kànlá ṣé ó ti pọ̀ jù àtàsínú Ramadan wọ́n fi mọ́kànlá gbàwẹ̀ nínú oṣù kan láì sínú Ramadan èṣù yóò máa tàwájẹ ó tún fẹ́ dìde lóru ni ẹ bá ṣe gba Ramadan tán ní ó tún fẹ́ dìde lóru wọ́n tó sùn ní gbogbo òru Ramadan especially last ten days of Ramadan yóò máa wá bá wa kẹ́lẹ́kẹ́lẹ́ ipò tí wọ́n fẹ́ kó wọ̀yọ́ tán ni tí wọ́n fẹ́ tòsí tí wọ́n ní tó fẹ́ fi owó rẹ̀ ṣe ọ̀sán fún wọn nínú Ramadan kí ló wá dé tí Ramadan lọ tán tó tún ní ọmọ fún yàn lówó Ibadallah ẹ̀yà rúṣin ọlọ́pàá لنا ثلاث رسالات ثلاث رسالات mẹ́sẹ̀jì mẹ́ta náà la ní fún ara wa níjòkó yìí láàrin àsìkò díẹ̀ ta ní ọlọ́pọ̀sàjọ́ sáǹfàní fún mi ti wù àtàwọn tá ń gbọ́ الرسالة الأولى mẹ́sẹ̀jì alákọ̀ọ́kọ́ الخوف من عدم قبول رمضان bí ramadan ṣe tán yìí nítorí yẹ kí ọmọ àbà wá lẹ́rù gbogbo àwa tí àwa ń bí àtàwọn tá ń gbọ́ mi òun náà ni pé alikobila sọ́ọ̀mù ramadan ǹjẹ́ àwẹ̀ ramadan tá gbà ìjọ wọn gbà lọ́wọ́ wa ìtì ìmọ̀ já àwọn sálàfù sọ́ọ̀lẹ̀ ìmọ̀ ń já wọn láyà ahalikubila minna siyam ramadan ìjẹ́ wọ́n gba àwẹ̀ yìí lọ́wọ́ wa àwọn tá a gba àwẹ̀ ṣe mọ̀ pé tí wọ́n bá fúnyà ní pépà àbí ìwé kan pé gba ìwé àmì ní pé wọ́n ti gbà ọ́ wọlé sí skul ó ti ṣọ́ọ̀lì wọ́n ti fọ́n scholarship àbí gbà ọ́ ọjà náà wọ́n ti granted oyè yìí wọ́n ti fún ọ lẹ́tà ní iṣẹ́ yìí appointment letter ó ti òní sẹ́wọ̀n pé níyàn máa dùn téèyàn máa kó wàhálà téèyàn ṣe ọjà sásán alikubula minna sọ́ọ̀mù Ramadan ìjẹ́ wọn ti gba àwẹ̀ lọ́wọ́ wa ta ní evidence lọ́wọ́ nínú wa tó lè fọkàn balẹ̀ pé Ramadan tó ń gbà lọ kóbìlà wọ́n ti gbà lọ́wọ́ wa eléyìí máa ń dẹ́rù bá àwọn sálàfù sálẹ̀ nínú àwọn ẹni rẹ̀ tó ṣe jẹ́ pé níjọ́ ọdún wọ́n máa dọ̀nú lẹ́gbẹ̀ẹ́ kan inú wọ́n tó máa bàjẹ́ lẹ́gbẹ̀ẹ́ kan ìjọ́ máa dùn wọ́n nínú pé pẹ̀lú lọ́dún ìdí àwọn bàwọn ọdún jẹ́ ni pé ìjà àwẹ̀ tá à ń torí ẹ̀ sọdún ìjẹ́ wọn ti gbà lọ́wọ́ wa yatadarrauna ila Allahi ta'ala eléyìí ni òjijì wọn dákẹ́ láti máa ṣàdúrà láti máa bí ọlọ́run ipò kí ọlọ́run ọba gba ààwẹ̀ tọ́lá àwọn ọmọ àkọ́bọ́lọ́run bá ti gbà á faqad fazu fawzan azima wọ́n mọ̀ ti jèrè tọ́pọ̀ ọlọ́mọsọ àfihàsúnà àwọn tọ́lọ́wọ́ gbà wẹ̀ àwọn tí ọlọ́wọ́n bá máa ń sábà ń gba iṣẹ́ rẹ lọ́wọ́ wọn ilẹ̀ àwọn tí wọ́n bá ṣiṣẹ́ rẹ tán tẹ́rù tí wọ́n ń bà wọ́n ẹ mọ̀ ya ọlọ́mọsọ fàwọn náà sìn àwọn tí ọlọ́wọ́n bá aláà máa ń gbaṣẹ́ lọ́wọ́ wọn àmì tẹ́fìmọ̀ fọlọ́wọ́n bá máa ń gbà òun náà ni pé bíṣẹ́ ò bó ṣe wò kíṣẹ́ náà pọ̀ tó máa já ẹ̀rù ọlọ́wọ́n bọ́ máa ṣe kí ni yọ máa bà wọn ọlọ́wọ́n bá ń sọ nípa wọn nínú alukur'an bọ́dà àwùjọbílà ń ṣe tọrọ jù ọlọ́wọ́n bá ní ìnàmà ìnàmà yataqabbalu Allahu minal ọlọ́run láwọn olùbẹ̀rù ọlọ́run lẹ́yìn ìgbà wọn bá ṣiṣẹ́ rẹ tán àwọn la máa ń gbaṣẹ́ lọ́wọ́ innama yataqabbalu Allahu minal muttaqin gbogbo àwọn tẹ́lẹ̀ wọ́n máa bà wọ́n gbogbo náfìlà tí wọ́n yàn yẹn kò ní jọ wọ́n lójú bíntín báyìí ní òrì pé à gbogbo ààwẹ̀ tí wọ́n gbà kọ̀ránì tí wọ́n kà àti gbogbo àwọn sàárà tí wọ́n ṣe bóun náà ṣe òkọ́pọ̀ tó tíntín báyìí ní ọmọ ajẹ́ lójú wọn pé tọ́ọ̀ kọ́lọ̀hún sáàgbà gbogbo wàhálà tán sẹ́nu Ramadan lọ́sàn lóru ẹ̀rọ ma bà wọ́n kí ní bà wọ́n lẹ́rù nítorí pé bọ́lá wọn bá gbà á tájọ́ ṣe kíní tájọ́ tó gbà lọ́wọ́ kì í sáàwẹ̀ nìkan gbogbo ń tá a bá ti ní súnmọ́ lẹ́yìn ìgbà tá a bá ṣe tó níbàmù pẹ̀lú súnnà tán tá a ṣe pẹ̀lú ìkíláàsì ká tó máa tọrọ kọ́lọ̀ kíní kọlọ̀ǹgbà wa idh yarfa'u ibrahim alqawa'ida min albayti wa isma'il rabbana taqabbal minna innaka anta as-sami'ul 'alim ọlọ́run ló ní kaaba òun ló gbé fún anábì ibrahim àtànábì ismail alayhima salatu wassalam ìgbé kí lọ lè bá wọn mọ́ ànábì ọlọ́run ọba ni wọ́n gbéṣẹ́ fún oyè ẹmplọ́yì oyè ànábì ọlọ́run àwọn méjèèjì ẹmplọ́yà ọ̀nà ni ọlọ́run ilé tí wọ́n tún wá ń kọ́ yìí ó tún wá jẹ́ lé ọlọ́run ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta ń sẹ́yìn wọ́yà tó sọ́ra aláàlú ni ẹ bá mi kọ́lé àwọn ànábì ọlọ́run ọba ni wọ́n gbé lé kíkọ́ fún ìdí wọn ń kọ́ gan ilé Allah gangan ni wọ́n tó wá kọ́ tán wọ́n tó wá ní ọlọ́run Rabbana taqabbal minna ọlọ́run mọ́sá ìgbà tó ọlọ́run à ń bẹ̀rù ọlọ́run mọ́sá ìgbà tiwa náà ọlọ́mọ́sá ìgbà tiwa náà ọlọ́mọ́sá ìgbà tiwa náà نسألك بأسمائك الحسنى وبصفاتك الأولى وبوحدانيتك وبقدرتك على كل شيء أن تتقبل منا أعمالنا وقيامنا وصيامنا وتلاواتنا وصدقاتنا ونسألك أن تعيد علينا أعواما عديدة وأزمنة مديدة قال ما الشلاق ومفنك وقوى ولا أكبر ورحمة الله أنا أبي أمامة الباهلي قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال أبو أمامة Al-Ba'ili ọlọ́rọ̀kùnrin kan wá bá nàbí wa Muhammad sallallahu alaihi wa sallam wọ́n sọ fún nàbí pé ara'ayta rajulan gaza yaltamisu al-ajra wal-dhikra ma lahu arákùnrin sọ fún nàbí pé ọ̀kan nínú àwọn tí wọ́n jagun ẹ̀sìn ó jẹ́ pé ó gbìyànjú ó sì ń wá ládá lọ́dọ̀ ọlọ́run ó ṣiṣẹ́ takuntakun àtọ̀sán àtọ̀rú jihadi ló ṣe báwo ni ládá rẹ̀ àti ẹ̀san rẹ̀ báwo ni ó ṣe tó lọ́dọ̀ ọlọ́run ẹnìyàwó bá nàbì wọn tó bá nàbì pé lágbájá báyìí ọmọ ṣiṣẹ́ ọmọ gbìyànjú anabi ni la shay'a lahu anabi ni la shay'a lahu anabi ni wọn kọ̀ọ̀kan kan lẹ̀ fún la shay'a lahu anabi ni wọn kọ̀ọ̀kan kan lẹ̀ fún ní ládàá ọkàn sí wàhálà fa ahadaha thalatha arákùnrin tí wọ́n ń repeat ọ̀rọ̀ yìí pé ọmọ ẹni tí mo ń sọ ní ìrìn ànábì ó ṣe wàhálà púpọ̀ lójú ogun ẹ̀sìn ọ̀dọ̀ àmú ọ̀dọ̀ àmú ó tó repeat ẹ̀rẹ́ lẹ́ẹ̀kejì anábìnrin la ṣe àlàhù àníwọ̀n ọkọ̀ kankan lẹ̀ ó tó repeat ẹ̀rẹ́ lẹ́ẹ̀kẹta anábìnrin la ṣe àlàhù àníbòsí wà yẹn pé kò sí ládà kankan tí ó gbà fọmọkàn àníbòyá ní inna Allaha ọlọ́wọ́ bá wa la yaqbalu min al-amali illa ma kana lahu khalisan wabtagha bihi wajhah àníbì ọlọ́wọ́ bá wa kò ní sèṣì gba iṣẹ́ kan nínú àwọn iṣẹ́ rẹ̀ àfẹ̀yí téèyàn bá ṣe nítorí rẹ̀ nìkan téèyàn sì fi ń wọ ojú rí rẹ̀ nìkan ìtéèyàn bá ṣe nítorí rẹ̀ nìkan àti ìtéèyàn bá fi ń wọ ojú rí rẹ̀ nìkan ọlọ́run ọgbà ṣẹ̀rí pé àparí àwẹ̀ ọkọ̀jà akálẹ̀ péjọ sórí fídì kan ká máa wá kọrin ká máa jó ká máa lèlò alùlù bídíà خرج عمر بن عبد العزيز رحمه الله تعالى رحمة واسعة أفوى عمر عمر بن عبد العزيز أنا خليفة مسلمين ألم باكوا wọ́n ni wọ́n jáde fi yawm al-eid fi yawm eid al-fitr wọ́n jáde nínú ọdún al-fitr faqala fi khutbatihi wọ́n wá sí khutba eid lọ́wọ́ sheikh uh, umar bin abdul aziz wọ́n wá sọ pé ayyuhan nas ẹ̀yìn èèyàn sumtum lillahi thalathina yawma ẹ̀dì gbàrí ọgbọ̀n tó pé fún ọlọ́wọ́ bá wa wa kuntum thalathina layla ẹ sì ti dìde lóru òru ọgbọ̀n lẹ́fẹ̀ẹ́ dáná mọ́jú fún ọlọ́run ọba wa wa kharajtum al-yawma tatlubuna min Allah an yataqabbala minkum ma kana wá sí ìdí tẹ́ wá sí ìdí lẹ́ni ẹ̀ máa ń wá ṣe ń wá ṣe ni pé ẹ wá bẹ́ẹ̀ kọ́dà kọ́mọ́sá ìṣẹ́kíní kọ́mọ́sá ìgbà ń tẹ́ wá ṣe ìdí nù. nítorí pé wàkánà ba'du salaf àwọn aṣíwájú tí wọ́n ti lọ yadhharu alayhi al-huznu yadhharu yadhharu alayhi al-huznu ẹ máa rí wọn jọ ọdún wọn máa ká ṣoṣo lẹ́yìn gbà tí wọ́n bá ti dọnú díẹ̀ yawma Eid al-Fitr fa yuqalu lahum wọ́n máa wá sọ fún wọn pé bàbá kí ló dé tí wọ́n á dorí kodò onímọ̀ lọ́dún wọ́n ní wọ́n máa wá sọ pé innahu yawmu farahin wa surur ọjọ́ ìdùnnú ọjọ́ ìdùnnú ọjọ́ ìdùnnú lè ní lóòótọ́ wọ́n máa sọ fún wọn yìí pé ọjọ́ ìdùnnú ni ọjọ́ ìní wọ́n máa sọ fún àwọn táwé fọyọkúl àwọn ènìyàn máa wá sọ pé sọdọ́kítùn owó tó lè sọ ọjọ́ ìdùnnú ni inú wa ń dùn wàlákìn ni abdul amara ni maulai amíbi tí mo dùn kólẹ̀ ìyẹrù ọlọ́wọ́n bá ní ọba pàmí láṣẹ a ní àmàlẹ̀ làwọ̀ amálẹ́ ní wípé kí n ṣiṣẹ́ nínú àwẹ̀ lọ́sàn àti lóru فلا أدري أيقبله مني أم لا ìtí ń parí lẹ́kùn ní pé ìwà mọ̀ bọ́yọ̀ gbà bí kò gbà kọ́lẹ̀ Ibn Rajab Ibn Rajab fún àwọn afágbà rahimahullah wọ́n láwọn sọ́rọ̀fù sọ́ọ̀lẹ̀ àwọn ẹni rẹ̀ yad'una Allaha sittata ashhurin an yataqabbalahu minhum oṣù mẹ́fà ni wọ́n máa fi ń jòkó àdúrà lérí kọ́lọ̀mọ́sẹ̀ gba Ramadan àárọ̀ jẹ́ ta ta sọdún àbí wọ́n ṣe láàárọ̀ àná wọ́n ṣe ẹnu ìgbà tílẹ̀ máì wọ́n ti ṣe lọ́la wọ́n ṣe lọ́túnla jọmẹ́rin jọmọ jọmẹ́fà inú Shawwal inú Dhul Qa'dah ni wọ́n ṣe nínú Muharram wọ́n ṣe inú sọ́fà ọdún mélòó jama ṣawal alqada alhijja muharram sọ́fà rabiul awwal mọ́sẹ̀ gbogbo oṣù mẹ́fẹ̀ẹ̀fà yìí kò síjọ́ tí wọ́n jì tí wọ́n allahumma taqabbal minna sawma ramadan nítorí àwọn ọmọ àpótọ́lọ̀ ń bá ti gba èyàn ti ṣeré rẹ̀ gbogbo wọn náà wà ju àwọn sálàf ní dáńtò wọn sálàfíyà ni ojú ọ̀nà àwọn sálàf náà pé àsálàfíyà wọn náà máa wá máa ṣe kíní wọn náà máa bẹ̀ẹ́ tọ́ba tí ń jí torí pé tí ẹ̀rù bá ti ń bà wá lérí gbígbà ọlọ́run apẹ̀rẹ̀ ní apẹ̀rẹ̀ ní ọlọ́run ṣe ọlọ́run gbà torí ti ní innama yataqabbalu Allahu minal muttaqin àwọn tó bá bẹ̀rẹ̀ ọlọ́wọ́n bá la máa ń gbaṣẹ́ wọn kọ́lọ́mọ́sá yìí fàwọn náà sínú tó bá tó wá di àparí Rabiul Awwal ó tún kóso mẹ́fà bí àwọn sáláfà tó wá bẹ̀rẹ̀ àdúrà Allahumma ballighna Ramadan kó Ramadan tó tún bọ̀ wọ́n tó wá bẹ̀rẹ̀ sí máa bẹ bẹ bẹ bẹ okoṣù mẹ́fà okoṣù márùn okoṣù mẹ́rin mẹ́ta méjì okoṣù kan tó bá wá ku ọ̀sẹ̀ kan àdúrà lágbàá wá tún kọ̀ lá Allahu akbar tọ́lọ́wọ́n ọba Allah nǹkan máa mú ẹrú rẹ̀ kó lérí ilẹ̀ lásìkò tó bá wù ẹ̀yọ́ miami ọlọ́run musa ń gba iṣẹ́ wa eléyìí ni first message tí mo ní láàárọ̀ arisalatul ula alákọ̀ọ́kọ́ wọn náà lásọ̀ yìí arisalatul thaniya the second message òun náà ni thamaratu ramadan wa hiya ziyadatu al-istiqamati wat-taqwa wal-ihsani ila an-nas message ẹlẹ́ẹ̀kejì òun náà ni kí ni èso taari taaka níbi igi ramadan ramadan ló ti dìde báyìí ó so àwọn èso tó pọ̀ fún wa àwọn èso tó so yìí eh, àwọn èso náà níbọ̀lá kó sí ṣé èso yìí tá a ti rí gbà yìí a máa lò ó ní àbá a fi ṣòfò torí a rí àwọn fúrúùtù tó pọ̀ nínú Ramadan èyí tó gẹ̀rù nínú fúrúùtù tó rí òun náà ni ziyadatul iman òun náà ni àlékún iman àlékún iman náà abẹ́lọ́ nínú àánú rẹ̀ kọ́lọ́wọ́n bá kí kọ́mọ̀ jẹ́ kí ọ bàjẹ́ fún wa wa ziyadatul istiqama àti àlékún ìdúródéédé nínú ẹ̀sìn adúródéédé à ń sára because of Ramadan ìpè ah bí ìbá ṣe ní Ramadan ah owó tí mo kó yẹn o ìbá ti kó lẹ̀ bí ìbá ṣe ní Ramadan ah ètí mo fẹ́ wò lórí fóònù yìí ìbá ti ṣe kíni ìbá wò ó tán bí ó Ramadan ni ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ìbá sọ bí Ramadan ni ìbá ti dìde lásìkò yìí bí tó Ramadan ni ah owó tó mọ náà yẹn ìbá ti náà àwọn afáà ní Ramadan wa kọ́ wa lálẹ́kùn imán ni ó sì wá kọ́ wa lálẹ́kùn dúró déédéé ó sì wá kọ́ wa ní àlékún ọrẹ ọwọ́ akọ wa bá a sì máa ń bọ́lọ̀ ń sọ̀rọ̀ lóru ọwọ́ akọ wa bá a sì máa ń dìde lóru Ramadan wa akọ wa bá a sì máa ń yan náfìlà Ramadan wa akọ wa bá a máa ń ṣe dáadáa sáwọn èèyàn gbogbo àwọn nǹkan yìí òun náà ni fruit of Ramadan kò wá ní dáa pẹ́ẹ́dẹ́ pé bí Ramadan ṣe lọ gbogbo àwọn orí tá a rí kásì wá di ọba Ramadan lọ bẹ́ẹ̀ èèyàn wá dìde lóru ó tún wá jókòó padà ní àṣàṣì ní Ramadan ọ̀kan nínú àwọn fúrútù Ramadan yẹn ó ti ṣe kí ni ó ti waste ẹ̀ sẹ́mọ̀ pé oṣù mọ́kànlá yẹ bá àṣẹ̀ṣẹ̀ ńláńlá àmọ̀ṣẹ̀ kéékèèké ẹ̀hẹ́ gbogbo àwọn ìtànṣe tó kù díẹ̀ káàtó ọlọ́run wá fi Ramadan ọ̀dà ẹ̀jẹ̀ bíi course pé ọ̀yà ẹ̀tọ́ wá ṣe course náà àwọn teachers tabari tó jẹ́rẹ̀ wọn ní school kí ni àmọ̀ṣẹ̀ fún wọn a ṣe eh, kọ́ọ̀sì kan àbí sẹ́mínà tí wọ́n bá ti padà dé sùkú padà wáyé ẹ̀rí pé agbára yóò ṣe kíní agbára yóò tó wá lágbára sí yóò ní ah ìtàkùn sọ yẹn nínú kọ́ọ̀sì náà ṣe kíní náà ti kọ́ wa nínú tírénì tá a ṣe ni wọ́n ti ṣàlàyé fún wa bọ́rọ̀ àwẹ̀ ṣe rí ni ọlọ́run ọba wa tírénì ẹ̀mí wa ẹ̀mí náà rọ̀ nígbà tí ń sin ọlọ́run ọba rẹ̀ látara yọrọ ẹ̀mí yẹn àwọn ń bá wọn yẹn lò dáadáa nítorí ká ti bínú àbínú à ń tọrẹ à ń ṣèbádà kọ́dà àwọn ìyàwó wa gbádùn wa nínú ilé èmi ọ̀rẹ́ nìkan tí òun àti ìyàwó rẹ̀ jà sówó ọbẹ̀ nínú Ramadan kálukú ń ṣètọ́ kálukú ń ṣètò because we are in Ramadan ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ gbogbo náà dúró déédéé gbogbo wàhálà ní Ramadan tó ti ọlọ́run gbé fò wá kò sẹ́jọ́ ẹjọ́ pọ̀ ọyẹ́ yóò dà kọjá pé ká mẹ́ntẹ́nì imán yẹn ká má jẹ́ bọ́ọ̀lẹ̀ wọ́n nítorí pé inna min a'zami al-khusran wọ́n ní òfò tó tóbi jù an ya'uda al-mar'u ba'da al-ghanima khasira lẹ́yìn ìgbà tí yàn ti kú ọrọ̀ tó ti ní ọrọ̀ lọ́wọ́ ó tún wá dẹni tí ò ní kankan mọ́ wọ́n ní òfò ni ìtumọ̀ ẹni pé gbogbo àwọn dáadáa tí Ramadan ti dúró sí ọlá Ramadan wa lọ tán kò wá sí dáadáa yẹn lára àyàn mọ́ wọ́n ní òfò ńlá ni. wàbá dalẹ̀ mọ̀sára ilẹ̀ xayira ti mọ̀hájìrà lẹ́yìn ìgbà tí yẹn ti ń ṣe competition lérí iṣẹ́ olóore ọ̀ntọ́jú òbí ẹ ọ̀ntọ́jú àwọn ẹbí ẹ ọ̀nṣẹ́ dáadáa sáwọn níbọ̀ sáwọn mùsùlùmí tálíkà àwọn opó àwọn mọ̀rúkà wọ́n ní kò ní dákọ́jẹ́ pé Ramadan wa lọ tán lèèyàn wá sí kínní ni wọ́n kẹ́yìn sí àwọn iṣẹ́ rẹ̀ wàbádà ọmọrọ́nà masajidi ibi sọ̀làwátì wàtìlàwátì wàtọ̀ àti mọ́ọ̀rùdọ̀ wọ́n ní kọ̀dá fún ẹni tí ó jẹ́ pé Ramadan òun wa ń bẹ̀lẹ̀ ọlọ́run ọba o ó sì ń jòkó torí pé kò sí ibi tẹ́yìn lè jòkó sí tọ́da aláyé tó tó kẹ́yìn wà ní masalasi ahabul biladi ilallahi masajiduha anábìrìbì tó dáa jùlọ ayé tẹ́yìn máa ń kórìí ojoojúmọ́ tọ́jú pé ìpàdé ìbá ti ń lọ báyìí lórí rí ọmọ lékún wọ́n máa pèsè yàn rẹ̀ gbogbo àti ìbá jòkó mọ́ṣáláṣí eh, wọ́n sì máa fún yàn ládàá bá a ṣe jòkó láti máa gbà ládàá láì tí kírun tàbá tó wá kírun jàmá mọ́ṣáláṣí ẹ̀wọ́ ládàá yóò ṣe pọ̀ tó wọ́n ní kò ní dákọ́jẹ́ pé lẹ́yìn ìgbà tí a ti kẹ́kẹ́ nínú mọ́ṣáláṣí ọwọ́ di lẹ́yìn Ramadan àwọn tá a pọ̀ tá a fẹ́ kún mọ́ṣáláṣí lọ́ba di oró kan àtàwọ̀ bọ́pọ̀lọpọ̀ mọ́ṣáláṣí ṣe nínú nígbà tó dé pé ẹ̀mí yìí ó yẹ kò gba títọ́ nínú Ramadan wà bá dàlẹ́ infaq bakhilan lẹ́yìn ìgbà tá a ti náwó sáwọn èèyàn apàdà wa káwọ́rọ̀ ipa ẹ̀sọ́ fún wọn ní káwọn lọ́lọ́ Ramadan ti táwọ̀ lọ èyí tí wọ́n fẹ́ kọ́ ọmọ sílẹ̀ Ramadan nìyẹn tọ́lọ́run fi ní kó practice nínú Ramadan wà bá dàlẹ́ qiyami na'ima lẹ́yìn ìgbà tá a ti dìde lóru Allahu akbar nígbà mi ò ní rẹ́ni jí ọ ọlọ́run fúnra ẹ̀ ní ó agbóòdùn ó ti yé òní gbọ́ wọn ó jí ọ òní ó tún sùn padà àwọn tó bá tàṣùkò tó ṣe náfìlà ọlọ́run sì jí ọ fúnra rẹ̀ tẹ́yìn bá dá wàmà lórí kìyàmù lẹ́lì dáadáa tó sì kìyàmù lẹ́lì dáadáa tó wà padà ya òní ní bùkátà sí alámù aláwọ̀ kan máa jí ọ dásùkò bá ti ṣe kíni dásùkò bá ti tó torí pé èyàn ní máa dárun mọ́dún torí ọlọ́run àfikọ́lọ́wọ́n bọ́ fẹ́ràn rẹ̀ sáà àfikọ́lọ́wọ́n fẹ́ràn wọn mọ́lẹ́yìn Ramadan anábì ní ìmá dìde lóru ọyẹ ìmá dìde lóru kí ìmá dìde lóru qiyamul layl dáàbù salihin yàní alámọ́tú salihin àmì tààfin ma ń wòlé ọlọ́n àti wá pàtìsì bá ṣe di wòlé nínú Ramadan kúrò adé tó Ramadan lọ tán tààtí wọ́n sùn àti fẹ́ jẹ́ wòlé ọlọ́ ẹ má jẹ́ àti wàhálà sọ̀fọ́ ọlọ́wọ́n bá ní wala tartaddu ala adbarikum ọlọ́wọ́n bá ní ẹ má padà sẹ́yìn fatanqalibu khasirin torí òfò lẹ́mú bọ̀ bẹ́ẹ̀ òfò lẹ́mú bọ̀ bẹ́ẹ̀ kò sí èrè kan tóbi kéèyàn súnmọ́ lọ́nà oníbùkátà sọ́lọ́wọ́n bá yín lé ayé tọ́wọ́ yín oníbùkátà sí ìjọ fẹ́ dákẹ́ ìjọba gbé sínú sàárè aláàníkan lónìbùkátà sí jábá dìde nù sàárè ìjọ àlìkèyàmà tí gbogbo àdìde kò ní sẹ́ni kan tí yóò máa wọ ojú rere rẹ̀ lẹ́yìn dání lẹ́yìn àlá ìmà àlìjánná ò ìmà náàrì àárí àlìjánná àárí iná kò sẹ́ni kan tó lè tú síbi tó ń lọ lẹ́yìn àlá so so pé ọ̀dà ọ̀dà kiri lẹ́sẹ̀ sùfù wọ̀tá láyé ṣe kíní kọ́ táyì ti dáadáa kò wá sí dé ìmọ̀ fi súnmọ́ àlá tó dúkẹ́ni lọ kéèyàn máa ṣe ìbáadáa àrísàlẹ̀tù àtàlífà mẹ́sẹ̀jì ẹlẹ́kẹta òun náà ni pé dáàwù alàtọ́á wọ́láwù káà náà ti kọ́lé ìdá gbìyànjú kọ́ máa ṣiṣẹ́ ìbáadà ní gbogbo gbà ìbá àmọ́jù péńtéré lọ ìbá àmọ́jù kéńkéré lọ ìbá àmọ́jù tíntín lọ jẹ́kọ́jẹ́ pé gbogbo táàṣẹ́ Ramadan gbogbo ẹ̀ lọ́wọ́ máa ṣe délì tí gbé Ramadan tí mọ́ fi ṣe kíni tí ó fi dé walau kanat qalila ìbá àmọ́jù pínpín lọ lẹ́yìn táà ní tara wa kò lè dàbí sínú Ramadan tó bá dàbí sínú Ramadan nígbà Ramadan náà bá fẹ́ dé padà kò ní nítumọ̀ wọn lẹ́yìn táà ní tara wa torí Ramadan oṣù tó yàtọ̀ sí gbogbo oṣù ọlọ́run ó darí ẹ̀mí wa sọ́dọ̀ rẹ̀ yóò wá tilẹ̀kùn ná yóò di àwọn àlìjànú bú ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ ní Ramadan nìkan náà àmọ́ tí inú ṣètọ́n fi máa bàjẹ́ lérí rẹ̀ ipe a ah, agbẹjẹ ọmọ mi lọ́wọ́ òun náà ni pé a ah, gbogbo ní sọ Ramadan ló tún ṣe o ó lè mọ́pọ̀ tó dìgbà ní àwọn èèyàn fẹ́ kórìí kankan ṣiṣẹ́lẹ̀ bó ṣe wá wà yóò ti wá ṣẹ́gun mi látara díẹ̀ díẹ̀ ti ń ṣe torí pé bẹ́lá ọba ti gba díẹ̀ yẹn ó ti tó. anabi sallallahu alayhi wa sallam anabi ni ahabul amali ilallah àwọn iṣẹ́ tọ́lá òun nífẹ̀ẹ́ sí jùlọ àdìwá muha òun iṣẹ́ tẹ̀yìn ń ṣe continuously wọ́n ń kọlù ìbáàjẹ́ tíntín abọ́dúdú ló mọ́ lọ́n ṣe kí ló ń ṣe ọmọ ìyá má jí níjọ́ kan tí lè fi sún àfi kó ṣe sàrà ìbáàjẹ́ tẹ́nira torí ọmọ bí tí sàrà yẹn bọ̀ sí lọ́dọ̀ ọ̀nà anábì ní ittaqun nara ittaqin nara walau bi shiqqi tamara anábì ní ẹbẹ̀rù náà ọlọ́run kẹ́ wá fi ìdajì làdúdùn ṣe sàrà kẹrùnbà wọná ìdajì déètì àwọ̀ ẹ̀kàn yẹn kọ̀ọ̀kan ra ọba tí ń jáde ní ọmú kan sápò wọ́n náà jẹ́ àbọ̀ àbọ̀ tó kù ó fẹ́ nìkan pé mo fọ̀ láti fi wá ìsọ níbi iná ọlọ́ àdẹ́bì ní iná tóbi gan àmọ́ ọlọ́run ọba aláàlè yọkùn náà kúrò lọ́rùn yàn pẹ̀lú nǹkan tó kéré jù ẹ̀láwẹ̀ làbúdò eléyìí náà jẹ́ pé Ramadan sáfàní fún mọ́mọ́ jíjọ́ kan láti àbíkó sináfílà lóru gbìyànjú kọjá pé dojoojúmọ́ ìbá àjẹ́ ìṣẹ́jú mẹ́wàá ìbá àjẹ́ ọgbọ̀n ìṣẹ́jú ìbá àjẹ́ ìṣẹ́jú márùn kọjá jẹ́ pé kán tó ń pèrún wọ́n dà sí ìsúnmọ́ náà wọn pẹ̀lú rákà méjì ẹ àbí rákà mẹ́rin ọwọ́ fi wí tèrè ọ́fíìsì kìnnì wọ́n fi parí ẹ̀ ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala òní la yukallifullahu nafsan illa ọlọ́run ò dìrò wa òun náà mọ́ dìrò ara rẹ̀ ṣe pípa rẹ̀ bá ṣe kí ni wọ́n bá jẹ́ continuously níta fi ní kọ́ ọmọ ṣe bẹ́ẹ̀ ni pé o lè ní yọ pẹ́ kọ́ yá o lè ní yọ yá kọ́ pẹ́ àmọ́ yọ padà yá náà níta bá sì wọ́n ń ṣe gbogbo ojúmọ́ yẹn níjọ́ tó bá yá náà òun náà ni ọ̀bọ̀ ní orí rẹ̀ kọ́lá musa jí kó padà dàmú wa lọ́wọ́ anábìíní ìdá aradallahu bi abdin khaira tọ́lá ọba gbá gbèrò oró pẹ̀lú ẹrú rẹ̀ kan ista amala ọlọ́run ó lò ó ọlọ́run ó ṣe kíni ọlọ́run ó lò ó wọn lọ́lọ́run lò ó lò ó fún mi àbí ọlọ́run lò ó fún ọ ọlọ́run ó lò ó ọlọ́run ó lò ìyàwó sàhábà ògbóyé wọ́n ní wọ́n mọ̀ sta amala bóòlù ọlọ́run ó ṣe yuftahu lahu amalu salih a ṣiṣẹ́ rẹ̀ rọrùn fún min bayna yaday mawtihi hatta yarda anhu yóò máa wá ṣiṣẹ́ rẹ̀ náà ní gbogbo ìgbà tí tọ́lọ́wọ́ bọ́ fi ìyọnu sí ìtumọ̀ ẹni pé ẹni tó ṣe náfílà láti ẹ̀yìn ìṣá ìdárọ̀ lénìí ọwọ́ àdọ̀là ó sùn ọ̀túnlá ó sùn jọ mẹ́rin ó sùn jọ márùn ó sùn kò ní dáadáa tó ẹni tí ó ṣe náfìlà ìṣẹ́jú márùn tí wọ́n ń ṣe dojoojúmọ́ anábì sọ fọ́kàn náà sàábà pé ìwọ mọ́ jọ ọ̀kan náà àwọn sàábà o tí ma ń ṣe náfìlà gan-an kò ní sùn lóru àwọn ọmọ ọ̀padà yá <laughs> ọ̀padà sílẹ̀ ìwọ mọ́ jọ nílànà bí sọ fún mi pé máa ṣe tiẹ̀ níwọ̀n bá tí pàdé bá ṣe kí ní tí pàdé bá ká ọlọ́bíṣẹ́ láàárọ̀ ọ̀la kọ̀mpútà kọ́mpìnì bẹ̀wájú ẹ ọkọ̀ mọ̀lẹ́kọ̀ọ́ skul ọkọ̀ mọ̀nkéwú ọwọ́ dago mẹ́jọ àbọ̀ tó ti gbaṣẹ́ tó ti wà lọ́fíìsì àbí ní kíláàsì ọwọ́ gbérí ní tébù ọwọ́ ń sùn àwọn ọmọ ń wọ́n ní àyájọ́ ọlọ́ yìí ní à ìbádà lóru yẹn pọ̀ jàmá nírọ̀rùn nítorí pé ètò ìṣe ó ti ẹnìkan kan ò gbé ilé ọ lérí ìwọ́n lóṣókè ní kíyàn òṣìṣẹ́ gbogbo wà láàlú kí náà ń gbé ní ẹ̀sìn wa ìbádàn ọlọ́run fẹ́ mọ̀ṣú fún mọ̀nà kébì ha wọ́n kò ló mírísìkì ọlọ́run bá ní ẹjáde lọ ẹjáde lọ ẹ̀mọ́jọ́ kọ́lé mọ́ta ṣùgbọ́n ẹjáde <laughs> famushu matamasha masha yamshi ọlọ́ni ẹ̀ jáde ọkùnrin ó mọ̀rẹ́sìkì ẹ máa wá arísìkì káàkiri tọ́lá wọn ní kí ẹ máa ṣe nǹkan tẹ́yìn bá ń ṣe kí ni wọ́n máa ń bẹ̀ ìbádà wọn pè lọ́rẹ̀ ní díkẹ́ wáyé àbẹ́ díkẹ́ wọ̀ báyé yóò ní ọdún gbàgbé bá jihad wọ́n wọ́n ní kẹ̀kẹ́ náà fẹ́ fún tẹ́ra mọ́ o bó o ṣe ń yà fún pọ́sùlù tó ń lọ tó ń bọ̀ yìí wọ́n kọ́ ládàálẹ̀ fún tani àdébá ti da lórí owó tọ́lọ́ sí kíní tó fẹ́ rí wọ́n dáwọ́ pé owó yẹn ọ̀ ń tẹ́ jọ láti fi kọjú sọ́lọ̀ nù láti fi ṣe ọlọ́ ò ní ládàá wọn ò ní kọ́ sí bàdà fún lórí jẹ́ pé iṣẹ́ tó ayé gan tani àbá ti da lérí ẹ̀ yóò kò ní àádà yóò yóò dé ìbáàdà èèyàn gbọ́dọ̀ ṣèjọsìn débi pé yóò wá sọ́dá láàrẹ̀ lànàbì fi ní èèwọ̀ oyé ní kéèyàn máa gbà wẹ́ jojoojúmọ́ ànábì ní èèwọ̀ ní kéèyàn máa fi gbòòrú dìde èèwọ̀ ní kéèyàn máa fi gbòòrú sáńgbà wẹ̀ ní kéèyàn olóhùn ní níyàwó nítorí pé wàhálà àwọn obìnrin pọ̀ koto koto koto koto kòtó ojoojúmọ́ làwọn máa béèrè kó làwọn tó ń béèrè lóru wọ́n máa béèrè pé tòun bí mo sọ lẹ́yìn ìṣá ìlálẹ́ àná pé òsín lẹ́ àwọn akásù bá àtàtì ọ̀tún ni mo wá ṣé ojú oorun ojú àlá ni mo ti lọ lè ṣiṣẹ́ ni ṣé wọ́n máa ń wùdúrọ̀ owó lórí lójú àlá gbogbo wàhálà tó bìnrin máa ń kóyàn sí yẹn da ìbáwọn wọ́n á sọ̀rọ̀ yẹn àwọn torí kọ́ mọ̀dé àwọn lọ́wọ́ àwọn ọmọ dìde lóru àwọn ò ní sùn àwọn ọmọ gbààwẹ̀ lọ́sàn àwọn ò ní jẹun mọ́ anábì lè mi ṣe yìí èmi mo ti bẹ̀rẹ̀ ọlọ́wọ́n bá jù ní àárín yín àwọn ọ̀rọ̀ kí bá ń sùn náà ti falẹ́sà mi nì èmi á máa sùn díẹ̀ èyí dìde díẹ̀ èyí jẹun díẹ̀ èyí gbààwẹ̀ díẹ̀ èmi á sì fẹ́ yàwó ẹni bá lóhùn ò ní ṣe ń tẹ́yìn tọ́ba fẹ́ yàwó ẹ̀sán alùsùnà ọ̀gbọ́dá anábì ló máa fẹ́ yàwó anábìrin tọ́ba ti wá yí ẹ̀yìn padà tọ́ba kọ̀yìn sí tèmi ń ṣe kìí ṣe ọmọlẹ́yìn kọlọmọsà ìwọlá àná ẹnu ọba tábà ṣe náà kọlọmọsà ìgbà àrísàlẹ̀tù àlàáhírọ̀ àrọ́bìá mẹ́sẹ̀jì ẹlẹ́ẹ̀kẹrin èyí tí ń fi parí ìdánilẹ́kọ̀ọ́ òun náà ni pé la taqul sawfa la taqul sawfa gbogbo wa ká lè yé sọ́ra wa lọ́kùnrin wa àti lóbìnrin wa ká máa ń tọ́lọ̀ nítorí ẹ̀ dá wa sí ilé ayé ká mọ̀ máa sọ pé later I will do it later later later later yẹn ìjọ kan ta ló sọ fún láyé. gbogbo àwa tí a jẹ́ àgbàlagbà àtàwọn ọ̀dọ́ àtàwọn ìyàwó ilé ẹjẹ́ àlọlẹ̀ sọ́ra wa ẹjẹ́ àlọlẹ̀ sọ́ra wa kò síbi táàtì gbódòdó ọ̀rọ̀ tó ju hálùkọ̀ súnnà lọ ká lè sọ́ra wa àtẹ̀síwífú kéèyàn máa létà iṣẹ́ rí ipò máa padà ṣe huwa ta'jilu ta'a wal khayri ila al ghadi òun náà ni kéèyàn máa dìlé iṣẹ́ rẹ̀ di ọ̀la àbí ìtẹ̀lé tọ́lọ́hún nígbà mí náà padà di devoted al-sunnah bọ̀tí ẹ fi ẹsẹ̀ fi mí láyà balẹ̀ náà ẹ má rọ̀ sùn mí ẹjẹ ẹjẹ ẹjẹ kí kájayé díẹ̀ èmi náà padà máa ń lo jalbab ẹ dákun ẹ̀sìnmílẹ̀ báyìí ná èmi náà padà máa dárun gbà sí ẹ̀sìnfìmílẹ̀ báyìí ná tó bá ti tán sí kò tí ń dá sí mọ̀ wọ́rí èmi náà dá sí ṣòkòtò tèmi náà ní padà kọjá àkókò ẹsẹ̀ mọ́ ẹ̀ẹ́sàjò di next year wọ́n ni madkhalun min madakhili shayatin shaitan kéèyàn máa dìlé iṣẹ́ rẹ̀ wẹ́pọ̀ nǹkan ni tí ṣàìtàn tí ma fi ń rẹ́yìn yàn tí ma fi ń jayàn lógún ọfà ni tí ṣàìtàn ma ń ta ọmọ èèyàn sẹ́wọ̀n pé owó ọfà ni aníkásọ́ra obìnrin ọfà ni aníkásọ́ra ìgbéraga ọfà ni aníkásọ́ra kéyìn ó pé kílọ̀ ọlọ́run ṣe fáwà yìí aníkásọ́ra kéyìn ọjà nínú kéyìn ọlọ́run pé ọlọ́run lè ṣe mọ́ Anikasora ìfẹ́ inú ọfà ni inú àwọn ọfà ṣèitán òun náà ni kéèyàn máa dìlé iṣẹ́ rí gbogbo àwọn àlámà lẹ́fù wa bá ṣe wáyé ipe àwọn sọ́nà kan bẹ tá a ti ń ṣe kíni tá a ti ṣe àwọn sọ́nà kan bẹ tá a ti ṣe kíni tá ti ṣe àwọn ìbáàdà kan bẹ tá ṣe àwọn kan bẹ tá ti ṣe àwọn ṣẹ́ẹ̀rẹ̀ kan bẹ tá ti ṣe àwọn kan bẹ tá ti máa ṣe wọ́n ní ká má dìlé rẹ̀ nítorí pé alẹ́sìn kọ́ làṣà àtúbò gọ́dẹ̀ ní àwọn sọ́lọ̀fù sọ́lẹ̀ wọ́n ní gbogbo ẹni tí máa ń ní ìmínà padà túbá lọ́la ẹ̀sì jí mu tíjẹ̀s ẹ̀jẹ̀ kí ìmínà tayọ̀ díẹ̀ ẹ̀jẹ̀ ń ṣe sìnà díẹ̀ tọ́ba padà yá ìmínà padà túbá ẹ̀jẹ̀ kí ìmínà ẹ̀jẹ̀ kí ń gbowó ilé díẹ̀ sí tọ́ba padà yá nígbà mọ́ wọ́n ní gbogbo ìtẹ́ àkọ́kọ́ ntọ ma fi dá ṣètàn padà náà pé ọlá tó promise ẹlòmíà ní adìgbà tó ń bá mari òun sì wá dúró dédé ẹlòmíà ní orígbà tó ń bá lówó lọ́wọ́ sáwọn olówó dúró dédé olówó mi ọlọ́run ọba aláà ó jẹ́ orí kanjú nígbà tọ́lọ́n padà wá fún wá gbàgbé yẹn ni wọ́n tó wá ń fowó yẹn ṣe ọlọ́run ọlọ́run ọmọ ìpọ́njú tí ń rí ń jọ nì yóò tún wá rí ìlọ́po rẹ̀ wọ́n bá sọ̀rọ̀ ọlọ́run ó lè fi ilẹ̀ bẹ́ẹ̀ kó fi ìyá rẹ̀ sọ̀rọ̀ èmi náà padà máa darapọ̀ máwọn ẹni rí èmi náà padà máa lọ mọ́dúrásà èmi náà padà kéwú ẹlòmíì fi éjì sí ni tí bá ti tó fifty years tí bá ti tó forty years tí bá ti tó thirty years tí bá ti tó ninety years tí bá ti wá darúgbó yẹn wàá fi gbogbo sẹ́yìn ẹlẹ̀ yẹn máa wá máa lọ mọ́sálásí ọlọ́run lè tó bẹ́ẹ̀ ọlọ́run sì lè mọ́ sí kíni ọlọ́run lè má bẹ́ẹ̀ wọ́n tí wá da olójú yẹn yóò kí ọmọ máa dìlé iṣẹ́ rẹ̀ anabi ni fi dúnìá anabi ni ẹwà nílé ayé ká anna gàgàrí bí àjòjì sájòjì máa ń tẹ̀ra nílé ẹ̀rí tó ti di báàgì rẹ̀ lẹ̀ báyìí ó gbé kan yìí ẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí àjòjì nílé ayé áwọ̀ àbẹ̀rẹ̀ sẹ̀bẹ̀ abẹ́ni tó fẹ́ kọjá lójú ọ̀nà títì ẹ̀dọ́ fẹ́ kọjá ó lè máa ṣe kankan lójú títì yẹn kí ní kàmọ́sọ̀ bọ́lẹ̀ gan lójú títì kíákíá náà sókè ni wọ́n sáré mu torí pé ibẹ̀ yìí ṣe bí táà máa ń ṣe kíni táà máa ń jòkóó sí ẹni bá jòkóó sí ilé ayé rẹpẹtẹ tí ò ṣe èrò kóun lè kú lẹ́yìn ìṣẹ́jú méjì orúntàn bí ẹni tí ó jòkóó sójú títì àbí kèsè ewu jama ewu ni anabi ni ẹmúlẹ ayé nígbà tí ẹkàn fẹ́ kú ní ìsọdá ẹfẹ́ sọdá sí ilé ayé lọ ti fẹ́ sọdá sọ́run ẹfẹ́ sọdá láti ilé ayé bọ́ sí ọ̀run ẹni wọn bá tẹ́ ń bẹ̀rẹ̀ ẹni wọn bá tẹ́ láàrin títì yẹn sẹ́yìn máa ń pẹ́ ẹbá fẹ́ títì pápá bá nì anabi ni ilé ayé rú ilẹ̀ ọkàn sọ́lọ́ gidi náà kọlọmọsọ fi wọn lẹ́nu gbogbo àtàláfíà lérí dáadáa afọwọ́ abúlábùn Umar oní ìdá asibáta tọba jí láàárọ̀ falatan tasu masaa má ronú kó dìrọ̀ lẹ́wọ̀ iṣẹ́ rẹ̀ tọba ṣe tètè sẹ́kíní tètè ṣe wọ́n ìdá amúsọ́ríta tọba dìrọ̀ lẹ́ tọfẹ́ sùn lálẹ́ falatan tẹ́fẹ̀rẹ̀ sọ́bàá mọ́mọ̀ ní pílánì àárọ̀ ọ̀la ọkọ̀ pílánì ilẹ̀ o kìí fún ọmọkọ̀ pílánì ilẹ̀ o oye pílánì méjì lónìí a àti b a ni pé à ń bọ̀ láàárọ̀ ọ̀la o àfẹ́ simiti o ń bọ̀ wá sí sáìtì láàárọ̀ ọ̀la o ń bọ̀ wá sí ṣọ́ọ̀bù láàárọ̀ ọ̀la o insha Allah Allahu akbar insha Allah torí tí ọba ti fẹ́ oyé èèyàn kan sùn náà ó wá sí dòrò wọn ni wọn kàn wú kọ náà gbàtà wọn fi gbé dé ọsibítù ó ti ṣe kíní ó ti kú ìdí wọn pè láìfù pláàni méjì ni kọmani àfáwọn abúláàbù mọ orí tó bá dèrò má máa rò pé ó di àárọ̀ ìjọkìtì ká tó wá pé ọdún kan ọdún méjì ọdún mẹ́ta àtẹ̀sùrù wọn ni ká lè ha kó ní ẹ̀mí wa delaying of good deeds àwọn ṣe dáadáa ọ̀fẹ́ ha Quran tètè ha ọ ọ̀fẹ́ ha hadisi tètè múra ọ̀fẹ́ kéwú tètè ké ọ̀fẹ́ ṣèbáàdà tètè múra ọ̀fẹ́ ṣiṣẹ́ rí tètè ṣe ọ̀fẹ́ kọ̀tíra ọ̀fẹ́ ṣètíra tètè yára kọjú dúró ẹlòmíì kọtà òun kọtẹ ẹ ẹlòmíì kọtà àmọ́ kọtẹ àmọ́ padà tẹ ní ẹ̀yìn rẹ̀ ó rí nǹkan fúnlẹ̀ ọ̀kan náà àwọn ẹni rẹ̀ ó kù díẹ̀ pẹ́pẹ́ jáde láyé ẹnìkan wá sọ àdìsí alẹ́ Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ti sọ àdìsí ẹ̀ báyìí lọ́ba ní kí wọ́n gbé pílò sóhun ní ìgbèrí wọ́n ní kí mú báírò àní kálámù àti wàláàwá ọwọ́ akọ àdísì yẹn lẹ̀ ọlọ́wọ́n gbọ́rí ọwọ́ akọ ọlẹ̀ mo sì kọ́lẹ̀ tán lọ́ba tó sùn padà ọba gbé wàhálà yẹn sẹ́gbẹ̀ ẹnìkan wá ń bí pé wà á ń ta aláfẹ́rẹ́ àṣìlẹ̀mọ́ tí wà á ń ta tẹ́kító owó tí o ti ń pọ̀ káàkú ló ń fi kíni ló tún ń kọ àdísì là ó ní ẹni rò pé mo fẹ́ kú kásìkò ọmọ kì í tó lọ́dọ̀ tí ì Ah, istafatu bil hasan ìtí mo kọ́lẹ̀ yóò wọn sàǹfààní fún mi wọ́n ìmútu tí bá sì kú ọkọ̀ ní kataptu hasana yẹ̀rù fún nàbà àdì mo ti kọ iṣẹ́ rí ilẹ̀ táwọn èèyàn ọmọ sí kí ni tí wọ́n sàǹfààní lẹ́yìn ọ̀kan nínú alfa hukama ni wàlá tẹ́kùl min ayin abdul látẹ̀kùl min ayin abdul mọ́mọ́ sọ pé ibo lèmi ti wá bẹ̀rẹ̀ àwọn èèyàn ti lọ tọ́ àtúlọ́ ìlbìdáyà ó ní ìtẹ̀lé tọ́lọ́wọ́n bá ò kọ̀ lásìkò tó bá ti bẹ̀rẹ̀ ó ti bẹ̀rẹ̀ náà ọlọ́run sí wọn náà máa wọn náà látẹ̀kúlẹ̀ àyínà tọ̀rọ̀ ìkì wọ́n máa sọ pé ojú ọ̀nà olùmí fẹ́ tọ̀ báyìí ṣẹ́rẹ́ àtúlọ́ ilẹ̀ ìdáyà ìdáyà ọlọ́run òye òun náà lójú ọ̀nà ọbọ̀lọ́run ti lànà fún ó ti wà ní súnà wọ́n tún dáwọ́ ti ojú ọ̀nà máa àwọn èèyàn ní wọ́n máa kúrò lásàlátù wa nù sunna kò sẹ́nìkan tí ó kúrò ní alikọ̀ sunna tí ó lásàlátù ma wọ́n ti dé bọ́ sítọ̀bù nù kẹsẹ̀ lọ́mọ yẹ nìkan lókùn tọ́mọ sí kiri tọ́mọ abẹ lọ́hùn. làtàkùrú àyìnà nàìmí mọ́mà sọ pé ah, ẹ tá a bá wá wàhálà yìí tán àsọfúnmẹ́tì ò ní kí la fẹ́ jẹ lérè jannatullahi wal kifaya àlìjánà náà lèrè rẹ̀ àlìjánà sì ti tó bẹ́ẹ̀ bá ti wà àlìjánà gbogbo wàhálà ayé ò fi ṣe kí ni kò wéèsì ma gbogbo orí lọ́gbọ̀ wa àti kápẹ́ntà náà àti bíríkìlì àná wa àti ọlọ́jà àti níkọ́mọ́kẹ́ àti níkọ́mọ́nìwé àti ẹni tí ń ṣiṣẹ́ oṣù àti níṣẹ́ ọwọ́ oníṣẹ́ ìjọba àti kàmẹ́rámà gbogbo ń tà sẹ́ni tí ń lẹ́tà ìṣẹ́ni tí ń sọ fáànù wọlé gbogbo apáta àlìjánà náà ní gáyà fẹ́ntẹ́ bá ma ti ṣe àlìjánà náà ní tàǹfìgbò wàhálà yìí wá torílé ayé yìí tábà ti kú mbẹ ẹyẹ òfò nífẹ̀ẹ́ni tó wáyé tó wà lìjẹ́ náà orí ìrẹ́fẹ́ni tó wáyé ayé tó wáyé gbogbo ní sẹ́lẹ̀ ayé yìí ọ̀rọ̀ àlọ́wọ́ láti wọ àlìjẹ́nà tó wá ní àṣípmẹ́ǹtì tó ga jù tí mẹ́wàdù wa tí ò sí tó ga tó má orí àní kíni jama bá a ṣe wọ àlìjẹ́nà nítorí gbogbo àwọn qualifications àti gbogbo àwọn eh, oyè àti gbogbo àwọn certificates yìí bẹ́ẹ̀ bá ti dákẹ́ kò wúlò mọ́ ọmọ tí wọ́n béèrè máa rọ̀ bùkà àwọn ẹ̀gzáàmù tó ṣe tó fi wà lìjẹ́ náà tàbí ọlọ́wọ́n bá rẹ máa di nuka ẹ̀sìn wọn ló ń sìn wọ́n má nàbí yuka tàbí ànábì rẹ tẹ̀ǹtẹ̀ àtàwọn. àbáyọ̀wá ní látàkùn lè jáde àbdá wọ́n máa sọ pé ọ̀dà lèmi tó bẹ̀rẹ̀ ṣàlìjẹ́ náà ó bàmá tá a ti ìnìyàrá lọ jẹ́ pé alẹ́ yìí ló ṣe kíní ló jáde láyé wọ́n nídi bẹ́ẹ̀ ẹ má jẹ́ ajẹ́ pé Ramadan dé gbogbo adájú kọlọ́ Ramadan lọ labatun kú nínú ìjọsìn ọlọ́ abẹ́lẹ́ nínú àánú rẹ̀ kọ́lọ́mọṣẹ́ ṣàánú wa ẹnu wọn bá ta wíyí kọ́lọ́mọṣẹ́ jọ sáǹfààní fún mi tí mo wí ọlọ́jọ́ sáǹfààní fún gbogbo etí tó gbọ́ ọlọ́njọ́ sáfàní fún gbogbo ètò tọ́gbọ̀ ọlágbára ọlọ́wọ́n bàbá subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa salaamu alaykum wa rahmatullahi wa barakatuh pẹ̀lú ìyọ̀nda ti tọ́ ọlọ́wọ́n bàbá àwọn tí a ń pẹ́ ká tó dé halkọ̀ kò ní dáká máa bá ìdajì muhabara téèyàn bá bá dajì ń gbà mí olè mú mọ̀ bó ṣe so mọ́ra wọn káma wá gbé àbọ̀ àbọ̀ ẹ̀kọ́ káma wá gbé e kúrò ní halkọ̀ lẹ́kítọ̀ tá a sì ń sin oníbẹ̀rẹ̀ ìdajì ẹlòmíba ẹ̀hẹ̀ ẹni bá bá bẹ̀rẹ̀ ń sin yọmọ bí ó ṣe so mọ́ra eleven o'clock insha allah ta'ala kọ́lọ́mọdé asáré ilé àmọ̀ bẹ̀rẹ̀ halkọ̀ a sì máa parí twelve o'clock one hour insha allah ta'ala pẹ̀lú yọ̀ǹda ọlọ́ lẹ́yìn náà a lè fún àwọn umahat àwọn ìyàwó wa tí àtàwọn sisters wa tí wọ́n ń ṣe madrasa

yóò wá dá kéèyàn ọmọ táà ìmọ̀dẹ̀ ní ìmọ̀ tẹ́yìn bá ti mọ̀ ó ti mọ̀ náà lẹ́yìn náà pírátíkà oyé àwọn àlùfáà ní èyí máa ń jòkóó kéwú èyí máa ń jòkóó kọ́ súnnà ọ̀pọ̀lọpọ̀ àwọn súnnà ń bẹ̀ tẹ́lẹ̀ pé a kà ní tíra ó lè mọ̀yè àbádáwájú kó táwọn afẹ́sìn yóò wá yé wa lèyìn fún ní máa dọ̀rọ̀ ró ẹ̀kọ́ sì máa jẹ́ pé àníyàn tá fi ń kéwú kọ́ máa pé èmi náà fẹ́ kọ́ àfá pé àyín sọ fún wọn pé èmi náà ti parí koran ẹ má jáfà ní àyẹ kí ó káwọn bá sọ wà láṣọ káàkiri nítorí pa fẹ́ máa ìmọ̀kan kó fúnra wa àti fún àwọn ọmọ wa àti fún àwọn mùsùlùmí lápapọ̀ kọlọmọsà wọlé àánú rẹ kọlọmọsà bá dá àwọn ọmọ tí náà sí gbogbo àwọn tí ń wọ̀nyí jòkó hálùkọ̀ ẹ bá ti parí hálùkọ̀ ní gbogbo báàgì bí gbogbo àwọn alásàlátì ìwé sísan alásàlátì ẹ̀hẹ̀ nídìí bẹ́ẹ̀ one hour yẹn ò tí láàrin ọ̀sẹ̀ ntí àbúbá ń gbọ́ kí wọ́n mú náà ṣe kínní kó náà gbọ́ fọ́dọ̀ bá ti ṣẹlẹ̀ nínú ilé kálukú ti mọ ibi tẹ́sán fi àmọ́ ẹnìkan ní wá ẹnìkan ò kínní ẹnìkan ò wá ọ̀rọ̀ máa takora wọn tó ìmọ̀ bá ti bẹ̀rẹ̀ yóò ní gbọ́dọ̀ tó ń nígbà tá tí dẹ́fà bá ti ń pe mòwe tí kọ̀dọ́kítọ̀ ń pe yàrá fájà wàhálà ti sẹ́kìnì wàhálà ti ṣẹlẹ̀ sáwọn pásẹ́njà sẹ́ àwọn pásẹ́njà jẹ́mọ́ àwọn ọmọ owó ni èmi ò lè mọ̀ràn sí káfí ń taari káfí owó ń taari sẹ́kìnì ń taari kó lè bá yé wa ẹ̀dàkùn tòlótọ́ lọ́wọ́ bá wa àwa tí ìyàwó wa kọ̀ wá wá alikọ̀ kọ̀ wá madrasa àdánwò ni o ìdá lè sọkún sọ́dọ̀ ọlọ́run ẹlòmíì tó wá ní àtòun àtìyàwó ẹ̀ òṣèlú tí ń wá yọkàn yọ sí ìjọ jimá ní àbíjọ yídì ẹ ewu ńlá ni hálíkọ ilé kéwú àgbàlagbà ni kí ni mo pè é ilé kéwú àgbàlagbà ni tábà ti ń lékún oyé a máa lékún ní dáadáa ọlọmọṣọ sàlékún mímọ wù wá ọlọgbàrọ ọlọwọn bá wa pẹ̀lú ìyàdá títí ọlọwọn bá ọ̀sẹ̀ tí ń bọ̀ ní àwọn ọmọ mọ́dásà máa wọlé saturday insha allah ta'ala àtàwọn umahat níjọ́ friday tí ń bọ̀ yìí làwọn wọlé àtijọ́ sunday friday saturday sunday ní mọ́dásà àwọn obìnrin insha allah next session táwọn mọ́sùkú bá gbọ́ lóde ọ̀dẹ́dẹ́ tá a fẹ́ tí new town fáwọn mọ́sùkú mọ́dásà máa bẹ̀rẹ̀ ń bí one year course fún ọmọ tó ti jáde secondary school kó tó lọ higher institution ìdàdíyà sí ni wọ́n máa ṣe ní tí wọ́n ṣe ní ọdún méjì ní ìdàdíyà yẹn ọdún kan ló fi ṣe kíni ló fi ṣe bí pẹ̀lú ìrọ̀dà tọ́lọ́wọ́n bá wa àyè wà fàgbàlagbà ọ wà fún àwọn ọ̀dọ́ especially àwọn ọmọ tí wọ́n ti parí secondary school yóò dà kọ́ máa yẹ kó ojú kọ́fọ́ ọdún kan yẹ kó fi ha Quran kó sì ṣe ìdàdíyà ìgbà tó bá fi padà sí institution yóò àwọn wèrè lọ́pọ̀ jù mẹ́ àwọn wèrè àwọn ìbò àwọn táwọn òyìnbó ti sọ ní wèrè ẹ̀yẹ nídìí bẹ́ẹ̀ tó bá sì ti balance tó bá ti bẹ́hùn lọ́mọ bí tí ó rìn sí kọ́lọ̀ mọ́jà ọmọ ó sínú ilé kéwú oye sangelete tí ò lábúlà láti monday díjọ thursday pẹ̀lú yọ̀ǹda tọ́lọ́ àbí àsìkò táwọn elétò torí mítìnì lọ lérí ẹ̀ ọjọ́ yẹn àti conclude bóyá monday to thursday ni o bóyá saturday díjọ wednesday ni o Allahu alam àmọ́ kókó pé madrasa àárọ̀ ó máa bẹ̀rẹ̀ gídì náà là ń ṣe lọ́wọ́ yẹn kọ́ lọ́mọ́sà fún aláṣẹ́wọlé lérí ẹ̀ àwọn ìjọba fẹ́ ha Quran section mi ni ìjọba fẹ́ ka ìdàdíyà ọ̀tọ̀ nìyẹn náà bàdínàmíjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni àyẹ̀wò àfáwọn obìnrin ilé tí wọ́n fẹ́ kíw láti ọ̀sán àfáà kan tí ó fẹ́ mọ́ ó bá ti wá lọ́sẹ̀ kan ọ̀sẹ̀ tí ń bọ̀ ẹ̀rin rí wọn lórí ọ̀nà ọjọ́ ẹ̀hẹ́ àwọn mahat tí bá ráyè àbítọ́kọ̀ wọn fààyè lẹ̀ fún pé ọya wà lè ṣe one year course insha allah ta'ala àyíwá gbogbo tó barnamiji yóò wáyé lẹ́yìn oṣù bíi méjì àbọ̀sẹ̀ mẹ́ta insha allah ta'ala gbogbo àtàbá ní interest ká tètè béèrè fún fọ́ọ̀m fọ́ọ̀mù ọjà dé títí ọ̀sẹ̀ méjì sísè insha allah ta'ala ìdàdíyà fún one year course eh, àbí memorization of the Quran one year two year wa one three year wa and tí kálukú bá ṣe kí ni tọba èyàn wo bó ni àwọn ọmọ tọ́wọ́ tẹ̀fẹ́ ṣe exam tó wá jẹ́ pé wọ́n fẹ́ ṣe exam lásìkò yẹn á tàì láti gbé àwọn tó máa ṣe fún ọwá sínú ọgbà ń bí tó ní bùkátà láti tún máa lọ sí centers àwọn center yẹn náà ọgbà wèrè lọ́pọ̀ jù mẹ́ centers ọmọ tí èwo ojú ọkùnrin ọmọ tí kì í wojú obìnrin ọmọ tí èwo fíìmù tọ́wá lè ṣe exam tọ́wá lòun fẹ́ ṣe exam tọ́wá lọ lè ṣe lesson center àwọn ọmọ tí wọ́n ń ṣáàjì àwọn tí ń lọ yẹrin jì ọ̀sọ́gbẹ́ ajábá tọ́ba ti gbá àgùntàn tọ́ba bá járe yóò jẹ̀gbẹ́ yóò gbórùn gbẹ́ ọlọ́wọ́ ti dáwọ̀ ẹ̀ dánù bọ́ọ̀ bá tẹ̀lé pẹ̀lú àwọn ẹni rí ọmọdé ni rí bọ́ọ̀ bá tẹ̀lé pẹ̀lú àwọn ẹni bú bọ́ọ̀ bá yà bẹ́ẹ̀ ṣe yà wọ́n sì bàdé ìjẹ́ lára rẹ̀ àwọn ọmọ akọ́lọ́ ọmọdé wọn sọ̀fọ̀ ká fún àwọn ọmọ ẹni ẹ̀kọ́ torí ọjọ́ ọ̀la àwọn ohun tàbá sì fẹ́ kéw táwọn náà fẹ́ di mọ̀álímà inṣàlá ọ̀tá alanáwò sọ́rífù àti tawhid fẹ́kà wọ́n fún ní sàtífíkẹ́tì ìdàdíyà pẹ̀lú ìyọ̀ǹda tọ́lọ́wọ́ bá tọmọ ọkàn lọ́dún márùn-ún ọdún márùn tó sàn níjọ́ èèyàn fẹ́ yàwó sílé kéwù ibi tí ọdún pọ̀ dé àwọn ọlọ́dún mẹ́rin yẹn náà jama tí sílábọ̀sì bá gbádùn ẹ̀ fọdún méjì ká ọlọ́dún méjì ẹ̀ lọ́dún kan tí sílábọ̀sì bá ti ṣe kíni tó gbádùn ẹ̀yẹ torí àbáyé ṣe ń lọ àfi kí gbọ́ ọmọ ṣe kíni kọ́ máa change lẹ́yìn náà gbọ́ àwọn ta ni wọ́n ń kéwì á ní iṣẹ́ kan tá a máa kọ́ wọn tí ó jẹ́ sí ọwọ́ ṣe rí business study ló kú nílé kíwòlẹ̀ yorùbá náà fi fi jálàbí rọ́pò rẹ̀ ibi jálàbí wọ́n ti ń rówó kọ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìsábà gbówó lé kíw àfikún gba 50 naira 50 alọ́nà 50 ó sì níyàwó bímọ bóun lọ́nà ibi jálàbí ni wọ́n ti máa ń rówó wọ́n máa kí wàhálà sọ́run àwọn òbí àbóbi tó bá sírìn lọ́dọ̀ wọn wọ́n gbé ìgbé ayé lọ́wọ́ ó ṣe rí ní ayé ọ̀tún rẹ́yìn mọ́ àmọ́ ẹwà 50,000 wá 150 ní máa ń ṣe àmọ́ torí bọ́ sẹ́yìn hmm. ọba ṣe orí ẹ̀mẹ́ta ẹ̀dàkùn ọba ti báńkà kí ni yàtọ̀ ẹ̀ ẹ̀hẹ̀ àmọ́ ọmọ tí ẹ̀mọ́ wá kó sọ́dọ̀ àwọn àfáà bẹ́ẹ̀ bó lọmọ wọn yà bó lọmọ fẹ́ yà ẹ̀ níbi ẹ̀dàkùn ọmọ wa ẹ̀mí wa ni o ẹ̀mí wa ni o ẹ̀mẹ́jì á jíwọ́ rìn